الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الجمعة الحديث الثاني عشر وأربعمائة عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهم أنهما سمعا رسول الله صلى الله عليه وآله وسلم يقول على أعواد منبره لينتهين أقوام عن ودع أن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم أو ليكونن من الغافلين رواه مسلم وعن سلمة بن الأقوع رضي الله عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وآله وسلم يوم الجمعة ثم ننصرف وليس للحيطان ظل يستظل به متفق عليه واللفظ للبخاري وفي لفظ لمسلم كنا نجمع معه إذا زالت الشمس ثم نرجع نتتبع الفي وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال ما كنا نقيل ولا نتغذى إلا بعد الجمعة متفق عليه واللفظ لمسلم وفي رواية في عهد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله lẹ́yìn ìgbà tá a fún nítorí àti ṣe àlàyé fún wa nípa ọlọ́kan ọjọ́ kan àwọn hadith eléyìí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam èyí tó ní í ṣe pẹ̀lú sọláàtù musafir sọláàtù arìnrìn àjò wọ́n sọláàtù àti sọláàtù aláàrẹ̀ wọn á bọ́ sínú báàbù tuntun báàbù yìí wọn náà ní báàbù jùmùà sọláàtù jùmùà ọ̀rọ̀ nípa rẹ̀ náà ní afáfẹ́ bẹ̀rẹ̀ aljùmùà pẹ̀lú bọ́mùljìm wàlmìm jùmùà eléyìí wọn ní afsahul lughat onlede eléyìí tó clear jù lédè Lárúbáwá a sọ pé yawmul jumu'ah bákan náà ó tún máa ń gba spoon pé yawmul jumu'ah yawmul jumu'ah yẹn ni pé mímu ó lè gba vọ́ọ̀mà. tẹ́tí pé gbogbo ògbà jíìmù tiẹ̀ bọ́mà ni ọgbà ṣùgbọ́n nídìí mímu yẹn èdè orísun mẹ́ta ló wà ń bẹ̀ mímu yẹn náà lè gba bọ́mà èdè jùmùá èdè kejì ọ̀nà ẹni kékeré mímu kó gba sukùn jùmùá èdè kẹta ọ̀nà ẹni kékeré mímu kó gba fẹ́tà jùmùá èyí tó wá wà tó dájú. nínú àwọn èdè yìí wọ́n dá láhàn jù òun náà ni júmùá kí jímọ̀ gba bọ́mà kí mímu náà gba bọ́mà eléyìí túmọ̀ sí pé ọjọ́ àbọ̀jọ́ àbọ̀jọ́ bá a sì máa wí nánu Yorùbá torí kékeré ṣe Yorùbá ló bì èdè ló ṣùgbọ́n ní yorùbá àwa ti méde kẹrin àdáálẹ̀ alọ́jọ́ jí ẹ̀rùkí lárúbáwò sì sọ pé jí jú náà ní gbogbo èdè mẹ́tẹ̀ẹ̀ta jú ṣùgbọ́n júmú àbí júm àbí júmá àwa lọ ní ọjọ́ jímà sọ eléyìí wọ́n bẹ nínú àwọn tó tó tá a máa ń pè káwọn máa pè dáadáa àwọn máa béèrè pé owó tó lọ́jọ́ júmùá bẹ́ẹ̀ ni ọjọ́ tá a máa lọ sí masjid yẹn ni tá a máa lọ sí sọ̀láàt lákòókò dóhùr tá a máa kí sọ̀láàt júmùá owó tó ní júmùá èdè jimá júmùá tẹ́lẹ̀ ìjàbọ̀ sòjà dáhùn kó lóko tí yorùbá ń pè ń tiwọn lóde wọn sòdè lárúbá sì lè lè lè bá wọn pè ń pè pé ọjọ́ jimá jimá báwo ọjọ́ júmùá àbọ̀jọ́ júmùá àbọ́jọ́ jumaa ó wá nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam wọ́n ní khayru yawmin tala'at fihi shams yawmul jumu'ah fihi khuliqa adam وفيه دخل الجنة فيه أخرج منها ولا تقوم الساعة illa fi ya à ọjọ́ tó lọ jù nínú àwọn ọjọ́ tó ń yọ nínú wọn náà lọ́jọ́ jumu'ah ọjọ́ tó nínú àwọn ọjọ́ tó ń yọ nínú wọn òun náà ní ọjọ́ torí kí ọjọ́ yìí Adam kó àánú pé wọ́n dá pé wọ́n dá lọ́jọ́ àwọn sì wá ẹ̀dọ́jọ́ olóore a. ọsẹ olóore ńlá ni because ádámà ló síwájú nìwọ náà fi wá bíbẹ̀rẹ̀ láyé oore ni àbí èso oore oore ni wàláhì so tó bá wò pé àlọ́kà ń jẹ́ ojoojúmọ́ so kí á lórí tó wà ń bẹ̀ máa rántí ijọ́ tí ọba dùn máa rántí àwọn ọjọ́ ọ̀gbàdùn tí wọn náà máa wò pé ah tí bàbá àti yéèyàn bá bíyàn ni séèyàn bá láǹfààní ru eléyìí torí ẹ̀ dáadáa ni bákan náà orí tó tún wà ń bẹ̀ òun náà ní pé ọlọ́run lọ́ mọ àwọn ọ̀mà ìgbà tó lọ́n fẹ́ dá bàbá ńlá wa níbi Adam alayhi salam ẹnu kọ́ àwọn màláíkà wọ́n ti disqualify wa lọ́rọ̀ kẹ́ni dáhà yọ òbílẹ̀ jẹ́ dáhà máa gba gbogbo nǹkan jẹ́ dáhà máa da gbogbo nǹkan sáà sì máa dàrú náà lóòótọ́ sáà máa bàjẹ́ náà lóòótọ́ sọ ṣùgbọ́n ọlọ́run bá ní inni a'lamu ma la ta'lamu ẹ̀mí máa ń tẹ́ mà nítorí pé inú wa náà la tún ti rí al-anbiya inú wa la ti rí as-siddiqun inú wa la ti rí ash-shuhada inú wa la ti rí as-salihun gbogbo àwọn ẹni rí ẹni rí ẹbí náà àwọn èèyàn náà tún ti jáde so tẹ̀bá wa kọ̀ndẹ́mù gbogbo wọn àwọn eléyìí ń kọ́ so oore ni bákan náà ní ọjọ́ júmọ̀ọ́ ìlànà bí adamu wà aljanna àtọ́lọ̀ ń da lọ́jọ́júmọ́ ọjọ́júmọ́ náà ló tún wà lùjẹ́nà oore ni. adé pé àwa náà gan alára látàrí pé baba ńlá wà lùjẹ́nà tó máa sọ pé wọn náà wà lùjẹ́nà rí sọ́ọ̀ wọ́ọ́rí sọ́ọ̀ wọ́ọ́rí sọ́ọ̀ wà lùjẹ́nà rí torí pé baba ńlá wa ti tọ̀ wò títọ̀ wò táwọn tọ̀ wò yẹn tọ́lọ́sì tún ròyìn fún wa ó mú gbogbo wa náà mọ́ sojú kòkòrò àti ṣe kíni àti padà síbẹ̀ kọ́lọ́ má ṣe lè wọ̀ wá. ní ọjọ́ júmọ́ àyín náà lọ́lọ́run tún lè jáde kó lálùjánnà yẹsẹ pé lọ́jáde fa lọ́lọ́run lè jáde subhanallah tọ́ wọ́n lè jáde kó lálùjánnà ọjọ́ ńlá náà ni ọjọ́ tí àsọ̀kalẹ̀ sókè pẹ̀ náà ni ọjọ́ júmọ́ à. ولا تقوم الساعة إلا في يوم الجمعة ìgbéǹde alkiyama ò sì ní dé àfi lọ́jọ́ jùmọ̀à azizir ibn qayyim rahimahullah àlàyé ti pọ̀ jù nípa ọlá òfin àwọn nǹkan tó rọ̀ mọ́jọ jùmọ̀à kí bá a ṣe wí nínú zadal ma'ad. ìrẹ́ ló sì wá nù hadith pé ní gbogbo ọjọ́ jùmọ̀à ẹ̀rú máa ba gbogbo àwọn nǹkan abẹ̀mí tọ́lọ̀ ń wọ́n máa sá sókè sódò pé kọ́mọ́ lọ àfihàn àfàlìjànú nìkan pékin ẹ kàn wá ṣẹṣẹ pé mímí kò ní mì kí ni pọ̀ lókè gan tílé ọgbà á ọmọ èèyàn àgbélépọ̀ àgbélépọ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan ti pọ́jọ́ ọjọ́mọ́ adé wàhálà bẹ̀rẹ̀ kọ́mọ ni ìgbéǹde òde. àmọ́ pé ọjọ́ àyíbáyé ọjọ́ ńlá ni. àti pé ọjọ́ ọdún lọ́jẹ́ fún mùsùlùmí ọjọ́ ọdún ẹ̀kan lọ́sẹ̀ ìní fún mùsùlùmí ọjọ́ ọdúnmọ́ àyíbáyìí ó ní àwọn àdájọ́ ó ní àwọn ìlànà ó láwọn òfin lóríṣiríṣi eléyìí tó fi ṣẹ̀rí àṣàlàyé fún wa pé ká máa mójútó lọ́jọ́ yìí ọ̀kan nínú ètò ṣe pàtàkì jù nínú tí a fẹ́ ká mójútó ní ọjọ́ júmọ̀ àyè òun náà ni sọ̀látùl júmọ̀ à sọláàtú jùmọ̀á ó ń bẹ nínú tó ṣe pàtàkì jù tá a fẹ́ pé ká mójútó ní ọjọ́ jùmọ̀á lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tírà tó sì ní ṣe pẹ̀lú àlàyé òfin ṣẹ̀ríà àwọn tírà tó ń ṣe àlàyé fún wa nípa àwọn òfin ṣẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n máa tọ́ka sí tó máa sọ pé báàbùl jùmọ̀á òun náà ni tó ní ṣe pẹ̀lú sọ̀láàtùl jùmọ̀á nítorí ní ṣe pẹ̀lú sọ̀láàtú jùmùà. ìgbà wọn wá láti ọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma àti abu huraira radiyallahu anhu afáwọn abẹ àwọn pé oní radiyallahu anhum ọlọ́run pé wọn sí gbogbo wọn. wàrà èèyàn méjì péré ló gba àdìsí wa ìdí tí wọ́n fi sọ pé radiyallahu anhum tá a mọ̀ pọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀ mẹ́ta ọ̀nà ni kí abdullah sàábẹ̀ ni umar bàbá rẹ̀ sàhábà ni sàhábì bẹ́ẹ̀ náà ni abu huraira sàhábì sàhábà ti di mẹ́ta torí rẹ̀ wọ́n sọ pé radiyallahu anhum gbogbo sàábẹ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí tóun àtẹnìkan tó bá ọ̀rọ̀ wá àbí tá a máa ń sọ̀rọ̀ ohun àtẹnìkan tí wọ́n fi jọ jẹ́ méjì tá a bá sì dá akọ sàábẹ̀ pẹ̀lú bàbá tiẹ̀ àti pé radiyallahu anhum láàmáwí ètò radiyallahu anhuma nítorí pé anhuma àwọn méjì nù bàbá tó bí ọ̀kan náà àwọn méjèèjì mùsùlùmí ni radiyallahu anhu ayọ̀bọ nínú ilmi mustalah látọ̀dọ̀ sàábì kan tí sàábì míì bíi tiẹ̀ tó náà sì gbàrú àdìsí yẹn wá eléyìí tó túmọ̀ sí pé àkókò ìgbà na àṣìlá ń sọ̀rọ̀ yẹn sàábì méjèèjì wọn láǹfààní àti gbọ́ ẹlòmíì náà tún lè gbọ́ pẹ̀lú wọn o ṣùgbọ́n tó ṣe é pé èyí táwọn àárí nìsín àti Abu Hurairah wọ́n ti jọ ń bẹ́ na kalẹ̀ nígbà ti ń sọ̀rọ̀ yìí. ajẹ́ pé hadithi méjì ni ṣùgbọ́n kan nítorí pé tí wọ́n hadith èmi náà tí gbọ́ hadith ṣùgbọ́n màá tó ti pọ̀rọ̀ tí méjèèjì kó sínú ọ̀rọ̀ kan náà ni àwọn aṣọ yìí pé sítẹ̀nì kejì ọjọ́ ṣahid bẹ́ẹ̀ ni rìwáyà ní kejì sítẹ̀nì àkọ́kọ́ òun náà jẹ́ ṣahid ṣahid òun náà ni rìwáyà hadith tí sàábì kan tó pẹ̀lú sàábì mi sorogún nínú gbígbà wa à ń pè ní ṣahid ẹyọkan tó bá ti wá pọ̀ à pè ní ṣawahid pé wàlíhàdàl hadithi. شاهد من حديث فلان حديث يو قلنا حديث مين tí sàbẹ̀ mi náà tún gbà wá tí sàbẹ̀ mi náà tún gbà wá so tó bá jẹ́ pọ́pọ́ asukò wàlẹ̀ hadal hadithi shawahid wàlẹ̀ hadal hadithi shawahid hadithi ní àwọn hadithi mi àwọn sàbẹ̀ púpọ̀ mi náà tún ṣe kí ni wọ́n gbà wá. ṣùgbọ́n ní àdìsí báyìí tó bá ṣe é pé rìwáyà Ibn Umar ọ̀dàdúró gédégbé rìwáyà Abu Huraira ọ̀dàdúró yàtọ̀ nítòsí súnmọ́ kọjá náà tó bá sì wá bí wọ́n ṣe wí yìí náà síbẹ̀síbẹ̀ ṣááìd náà ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé rìwáyà ọ̀kọ̀ọ̀kan ni wọ́n dá dúró ni ìwáyà ọ̀kọ̀ọ̀kan ọ̀dà dúró ni. àwa rí ọ̀kan nínú wọn nínú Bukhari àríkejì nínú Muslim àwa rí méjèèjì nínú Bukhari a sì rí méjèèjì náà nínú Muslim. so eléyìí kan náà wọn sọ pé muttafaqun alayhi pé Bukhari àti Muslim gbà wá kàlà wọn kì í sọ pé muttafaqun alayhi pé Bukhari àti Muslim gbà wá kálá àdìsí tó máa ń sọ pé muttafaqun alayhi á ní gbọ́dọ̀ sáábì kan náà lọ gbà wá bẹ́ẹ̀ bí Ibn Umar ari lọ́dọ̀ Bukhari gbọ̀nà Ibn Umar àtúnrí lọ́dọ̀ Muslim gbọ̀nà Ibn Umar àwa sọ pé muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n ari lọ́dọ̀ Bukhari gbọ̀nà Ibn Umar àwọn arin nínú muslim gbaná abu huraira anitọ́kẹ́ muttafaqun alayhi o kọ́ńtẹ́ǹtì wọn kan náà ní kọ́dà kò sálẹ̀ fún aráàfin kan kò sì sádẹ́kù wọn ò ti kan síwájú kí wọ́n fọ́ gbólóǹkà sẹ́yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sọ pé kí ni lahu shahidun min riwayati abi huraira inda muslim. ọ̀làdì fi mí ló ń jẹ́rìí fún gbọ́dọ̀ sàábì mí lọ́wọ́ tí ì ṣe abu huraira lọ́dọ̀ al muslim wọn kì í sọ pé ilé yẹn muttafaqun alayhi eléyẹn ìgbà tó wá ké sàbí méjì mẹ́ta mẹ́rin ni wọ́n dìjọ gba àdìsí kan wá ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé kìí ṣe sàádé ni ẹlòmíì nínú àwọn sàádé pẹ̀lú rẹ̀ gba àdìsí wá ọ̀kan nínú àwọn tàbíì ilẹ̀ ẹlòmíì nínú àwọn tàbíì wọ́n dìjọ pàdé lọ́dọ̀ olùkọ́ wọ́n á gbọ́ àdìsí yín so ẹnìkan wá wá tábìrì tó náà tún tábìrì òun náà gba àdìsí yẹn kan lọ́dọ̀ olùkọ́ wọn olùkọ́ wọn kan náà olùkọ́ wọn sọ àdìsí wọn jọ gbà. tẹ̀lé yẹn àníkè ní ṣáàhì àpè ní tábìrì ní tábìrì tí àdìsí bá tó ṣe pé tábìrì ìlọ́jọ́ pàdé abẹ́ni tí ò tó tábìrì ìlọ́jọ́ pàdé nínú rìwáyà rẹ̀ kò bá jẹ́ tábì kò bá kéré sí tábì kò bá jẹ́ tábì tábì tábì tábìrì tí wọ́n jọ pàdé lọ́dọ̀ olùkọ́ tó kọ́ àwọn méjèèjì ládìsí yẹn á shahid ilé ìjọba. àdìsí wa wá látọ̀dọ̀ Ibn Umar àti Abu Hurairah ọlọ́run bá kó ẹnu sí wọn. أنهما سمعا رسول الله صلى الله عليه وآله وسلم يقول wọ́n ní àwọn méjèèjì wọ́n gbọ́ tánàbí sallallahu alaihi wasallam tí ń sọ yìí pé ala a'wadi minbari nígbà tó dúró lára àwọn agi tí wọ́n gbé náà rò lára mímbàrú rẹ̀ ń sọ lára àwọn igi tí wọ́n re. sára mímbàrí rẹ̀ ó ní an wad'ihimul jumu'at àwọn ẹni tí wọ́n máa pa sọ̀láàtùl wọ́n pa ìpa wọ́n pa ìpasọ̀ láti ìjúmọ́ àti ẹ̀sìn mọ̀ pé tí wọ́n á ti pàtì nǹkan wọ́n á máa wà. nínú káwọn ẹni tí ń pasọ̀ láti ìjúmọ́ àti wọ́n pa ṣíṣe bẹ́ẹ̀ tì. ẹ̀ǹkẹ́ náfíù náfíù èsì bá tùnú lábẹ́ òfin. wọ́n ń pàtì wọ́n wá pa pé pàtì tì kí ló túmọ̀ sí òun wọ́n á máa wá ẹnìkan náà sọ no no nínú òfin ṣẹ̀ríà equals to yes. so àwọn ẹni tí nínú máàsì náà minus pẹ̀lú minus ó di so òfin ṣẹ̀ríà lélẹ́yìí tá à ń sọ ẹ̀yin lẹ́ẹ̀ máa máàsì o. so àwọn ẹni tí máa gbajúmọ̀ àti inú kí wọ́n pa pípa tí wọ́n ń gbajúmọ̀ àti tì. aw la yakhtimanna Allahu ala qulubihim àbí kí ọlọ́run ọba kó fi ètítí tí àwọn ọkàn wọn kó fún pa kó fún dáin. thumma la yakununna minal ghafilin lẹ́yìn rẹ̀ wọ́n wá di ọ̀kan nínú àwọn afọ́nufọ́ra. nǹkan mélòó ni ó ṣe wọn? nǹkan méjì nǹkan mélòó làwọn sì ṣe tọ wọn náà lè múra sí kọ ọmọ màá lọ jùmọ̀ rawahu Muslim Muslim mà ló gba àdéhìí wa ọ alimami Muslim tá a mọ̀ yẹn rahimahullah mímbàrà anabi sallallahu alaihi wasallam wọn ní lára àwọn agi rẹ̀ àwọn agi tí wọn náà ró sára rẹ̀ ó túmọ̀ sí pé anabi ní mímbàrù méjì mẹ́ta ṣáájú lákọ̀ọ́kọ́ a sọ pé lórí kùkùté igi dẹ̀bínú ló ti máa ń ṣe kótóbà a sọ pé màdánù bí sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ tó pa igi kùkùté yìí tì tọ́pọ̀ láti máa ṣe kótóbà lórí ẹ̀mọ́ kí ló ṣẹlẹ̀ igi bẹ̀rẹ̀ sí ní ké ó ń sunkún kọ̀dákẹ́ àgbàdánàbí tó súnmọ́ dánàbí dìímú màánà ló tó dákẹ́ bí ìgbà tí yẹn rẹ ma màánà ló tó dákẹ́ subhanallah ọjà àmì kan náà àmì jíjá Muhammad sallallahu alayhi wa sallam ọdájú nítorí tiẹ̀ kankan ò ní sunkún pé kí èyí kan máa sunkún àyè kan máa sunkún bí nǹkan kan la sunkún bẹ́ẹ̀ kí láàpẹ ń sunkún àlìjánu ní ń dún bẹ́ẹ̀ rẹ ó lè jẹ àwọn àfa àlàlìjánu yẹn tí ó kó náà fẹ́ dín agbára kan wò lónìí òun àti rọ́kọ̀ ẹ̀yà rẹ̀ sì ti jọ di tó bá ti kó mẹ́kọ̀ọ́ ké o kò ké dáadáa tó bá ti wá rí ọkàn ọ̀dákẹ́ ẹ̀rọ̀kan àjànú lélẹ́yìn. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe mímbàrú kan bá nàbí sallallahu alaihi wasallam tó ṣe pé àmà ni wọ́n fi má àmà ni wọ́n fi má eléyìí ni mímbàrú ẹlẹ́ẹ̀kẹta bá nàbí sallallahu alaihi wasallam ni. wọ́n ní arákùnrin kan orúkọ rẹ̀ jẹ́ Maimun ó ń ṣiṣẹ́ agbẹ́gi òun lọ́ba nàbí sallallahu alaihi wasallam lọ́ba àwọn mọ̀ṣáàkìlì wọ́n máa gbé dìde láwọn oríṣiríṣi àwọn àwọn fìtínà gbé ṣé a lè ṣe mímbà pẹ̀lú blọọ̀k àbí pákúlà fìṣe àbí àwọn kan a'udhu billah wọ́n ṣe mímbà tiwọn pẹ̀lú blọọ̀k a'udhu billah wọ́n ṣe kéèkì. ẹnìkan tiẹ̀ ti pé kí n wo mọ́sídìí kan ẹ̀jọ̀ ṣe mímbà rẹ̀ tó sì bá súnà mu. ẹ ṣe ṣe bí wọ́n kẹ́ dúró kọ́ báyẹ̀ ni ó ní rárá pé torí táwọn wo níta àwọn ni pé búlọ́ọ̀kù wọn fi ṣe kínní kan ìwọ́n wọn á fi ṣe tànẹ́bù. sò jíjẹ tó jẹ́ pé ó ní nígbà kan tó ń fa àmọ̀ ṣe ọ̀nà kanu yóò wọn di àwọ̀ ẹ̀ bá fi búlọ́ọ̀kù ṣe máa fi mùṣkílà. jíjẹ tuntun wọn á jẹ́ pé ó tún ní nígbà kan tó ń fi kí ṣe fẹ́ràn ká tún dúpẹ́ fọ́lọ̀ ẹ̀ bá fi kí ṣe tíyàn yín lẹ́ẹ̀mà. wọn á ní ọ̀dà fún ọ́sàyè tẹ́lẹ̀ gbọ́wọ́lé tẹ́lẹ̀ gbéwèlé ṣùgbọ́n àdùn tó máa sọ̀rọ̀ ń bẹ̀ nígbà tí ń dìlíbà lẹ́kṣọ̀ ṣé mímbàrò lélẹ̀ òkè ṣe mímbàrò pàkó lásán lélẹ̀ yẹn mo pé yàrá náà mímbàrò sẹ́yìn mímbàrò wọ́n sọ pé mímbàrò yẹn pé òkun ọ̀gá àbí òye ọ̀gá ọ̀hún ráwọn èèyàn bá sọ̀rọ̀ ṣùgbọ́n á yẹ pé pákó òun náà tẹ́ ẹ ṣe ẹ ti kọ́kọ́ ṣe bí stẹ́pù sí tọ́ pé yóò gùn yóò fi ga kò sí wàhálà mi àmọ́ kọ́ wá wà bí irú ìta máa ń ṣe sí ṣọ́ọ̀ṣì wọn a'udhu billah mo rò pé yé wa àbí irú ìta máa ń ṣe sí yunifásitì wọn kìí sọ ní mímbàrò irọ́ lásán nílé yẹn o just place pákó lásán síwájú rẹ ń ti ṣe bàárẹ̀ lásán lórí irọ́ pé mímbàrò lè lóyún mímbàrò bò lè lóyún jẹ́ bó ṣe jẹ́ kẹ́sì kí wọ́n ní kó wọ́n fún àyè ibi tí wọ́n ti dúró kó wọ́n ti kọ́ yàtọ̀ síbi táwọn èèyàn wà kìí sì túmọ̀ rẹ̀ ní mímbàrò mímbàrò ni pé àwọn èèyàn pọ̀ báwo ni kálukú ó sì láǹfààní àti rẹ ti ń bá wọn sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ ẹni tí sì ń bá wọn sọ̀rọ̀ ó sì rìn dọ́dọ̀ kálukú àwọn hikima tó wà nù mímbàrù ẹ̀yin ó sì rí láwọn institution bẹ́ẹ̀ kí wọ́n mọ tí wọ́n ń ṣe ẹ̀ríkẹ́ni tí wọ́n bá báyàn sọ̀rọ̀ wọ́n ó àyè tó ga àyè tó ga so that gbogbo student ó láǹfààní àti máa rí onígbẹ́pẹ́ nìkan máa nàgà so yàrá hikima tó wà nù mímbàrún àwọn èèyàn pọ̀ báyìí tí ni kò súnmọ́ kí gbogbo wọn gbọ́rọ̀ rẹ̀ gbogbo wọn lè rí gbogbo wọn lè má lè gbọ́rọ̀ torí bẹ́ẹ̀ ni tí ń bá sọ̀rọ̀ bá ṣe dúró níbi ga bẹ́ẹ̀ rẹ̀ ó rìn jìnnà so ẹ tara ti ìpèpè fún sọlá àti kẹfì láyé jọ mànàárọ̀ tí wọ́n ń ṣe kìí ṣe pé wọ́n ń ṣe fọ́sọ̀ ọ̀sọ́ kínni wọ́n ń ṣe kódà àwọn ikọ̀ gbogbo orí ìdá ọkọ̀ tá a kàn máa náwó yẹn wọ́n kàn wá ìkan tó ga ni sọ yóò lọ gùnkè gbọ́ tó bá gùnkè yóò pè sọ́láàtì torí pé bọ́ bá ṣe gùnkè síbẹ̀ lóhun rẹ̀ ó sì rìn jìnnà sí. so nítorí di eléyìí báyìí nítorí gbà lérò pẹ̀lú mímbàr nìyẹn kìí ṣe pé pákó ọ̀dà ó ní <laughs> mímbàr eléyìí báyìí eléyìí tó ń fi báyìí ọdún keje àbọ̀dún kẹjọ lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam ilà arákùnrin tó ń jẹ́ Maimun yẹn ńlọgbẹ́ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó sì tún gbẹ òfin kankan yàtọ̀ sí èyí tó yẹ kí wọ́n fa àmà ṣe òun náà step mẹ́ta náà step mẹ́ta náà ṣé ọjọ́ step mẹ́ta nítorí pé àwọn èèyàn nígbà yẹn nípò àwọn òjú kẹ́ni tó bá dúró lórí step mẹ́ta kọ́rọ̀ rẹ̀ ọdọ́dọ̀ gbogbo wọn lọ ni ló fi mọ lórí mẹ́ta àbí ọ̀yẹ kí mímbàrò ju kó ju step mẹ́ta lọ. ṣé nítorí pé báwọn èèyàn ti ṣe pọ̀ tó ń gbà náà níta ń bùkátà láti dé kọ́rọ̀ wa kó dé etí gbọ́ kálukú wọn kò ju step mẹ́ta lọ. àbí nítorí pé súnà dandan òun náà ní kí mímbàrò kó jẹ́ step mẹ́ta. kò dájú bẹ́ẹ̀ nítorí pé báwọn yẹn ṣe pọ̀ nígbà yẹn kọ́rọ̀ olè bá àdọ́dọ̀ wọn àbùkátà ju step mẹ́ta lọ báwọn yẹn ṣe pọ̀ nígbà yẹn kọ́rọ̀ olè bá àdọ́dọ̀ kálukọ́ àbùkátà ju step mẹ́ta lọ. bìdẹ́lì gbàdánù bí kankan ṣe mímbà lórí kùkùté igi dẹ̀bí inú step mélòó wọn kù kì ṣe step kankan yọ̀ọ́kẹ́ tilẹ̀lẹ̀ bọ́ sórí ẹ̀ náà lólè ìjẹba àwọn tètè ọ̀ wà lọ rí kan wípé wọ́n ṣe mímbàr tó jẹ́ step méjì oníbídà tó jẹ́ step mẹ́rin oníbídà tó jẹ́ step mẹ́wàá oníbídà mo rò pé yé wa torí pé àwọn nǹkan míì kò tó pé ẹni tó bá ṣe ní bídà bẹ́ẹ̀ni tó ṣe bídà so àwọn àwọn agbowó máa ro eléyìí àwọn aṣọ ẹ̀sìn délé táwọn èèyàn nísìnyí mẹ́sìdì tóbi gan lọ́nà tó ṣe pé táwọn ẹ̀ bá wọ ọbẹ̀ gan wọ́n máa ń gbà tó twenty thousand so nígbà tó sì jẹ́ wọ́n ti pè àgàsọ mẹ́ta àwọn èèyàn gan kìí ṣe gbogbo wọn ní òrìọ a sì fẹ́ kẹ́ni tó wá sí mẹsìtì lọ́jọ́ jùmọ̀ nígbà tó máa ń ṣe kútùbà kó máa wo bomi ìjọ ni ti ń bá wọn sọ̀rọ̀ lọ tó eléyìí jẹ́ báwọn. tó wọ́n ní ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá ṣe mímbàrí báyìí ànábì òye lò mímbàrí yóò sì ju àgàsọ mẹ́ta péré lọ ṣùgbọ́n Marwan òun fi kún nígbà tó darí Muawiya ibn Abi Sufyan òun fi kún mímbàrí yìí kan náà ni ó fi kún fún adi àgàsọ mẹ́fà. tọ́ nígbà tí muawiya ibn abi sufyan tó náà dolórí nígbà tó ń fi kápítà àdéhùlẹ̀ ìsìlámíyà tó fi sí damascus ọkọ̀ ìwé ránṣẹ́ sí marwan ó ní mímbàrà anabi sallallahu alaihi wasallam tí wọ́n fi pákó ṣe yẹn ẹgbẹ́ ránṣẹ́ sí mi ẹgbẹ́ ránṣẹ́ sí mi níbo ní Damascus tó wọ́n bá pa aláṣẹ pé kí wọ́n máa gbé bọ̀ wọ́n sì wú wọ́n wú kó lẹ̀ ẹgbẹ́ tìdítìdì gbígbé tí wọ́n gbé báyìí gbogbo Madina sókun náà fẹ́ máa rú lọ ọ̀sán dòru tó Marwanu tó ní wọ́n máa rúṣò lọ́dọ̀ Muawiya lọ́ba jáde lọ́ba fi gbé ta bọ́síwájú àwọn èèyàn pé tọ́ òun ni wọ́n gbé mímbàrà anábì sallallahu alaihi wasallam kó Madina Amirul Mu'minina Muawiya lọ́pàá mi láṣẹ o olùkọ́ yìí náà ti rí ntọ́ ṣẹlẹ̀ ẹ dákun ẹ dákun ẹ dá àwọn èèyàn bá ní ẹ lọ́la pé Muawiya ló ní kó gbé ránṣẹ́ buhari tó fẹ́ ṣẹlẹ̀ ẹ fẹ́ ẹ dá padà àbí ìwọ gan lára tí wọn náà ní tiẹ̀ lọ́wọ́ àgàsọ mélòó lànà bí ṣe nǹkan rẹ̀ mẹ́ta ìwọ sọ di mẹ́fà kí ló fà <laughs> so nítorí pé oní kàlífà ló ní kó gbé ránṣẹ́ àmírù mọ́mì nínà sáàmírù mọ́mì nínà náà ló ní kó tún sọ di mẹ́fà ó ní ẹ dákun ẹ má bínú níṣẹ́ ni mo sọ di mẹ́fà nígbà táwọn èèyàn pọ̀ èèyàn ti pọ̀ kọjá kí wọ́n máa gbọ́rọ̀ ẹni tí máa ń sọ̀rọ̀ lórí mẹ́ta wọ́n ti pọ̀ kọjá kí wọ́n láǹfààní àti rẹ́ ẹni tí máa ń sọ̀rọ̀ lórí mẹ́ta àwọn àwọn mùsùlùmí ti pọ̀ gan. mímbàrí yìí kò ayé bẹ ní mẹ́sàlásì ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí fi di ọdún kẹrìnléní àádọ́ta àti ọgọ́rùn-ún mẹ́fà six hundred and fifty four years after hijra nígbà tí mọ́sálásí ànábì jóná àná ni mímbàrí jóná má mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lóòbọ̀tà alhamdulilayi wọn tún ti sèmí síbẹ̀ ti sèmí síbẹ̀ ní déédéé bí dáná bí ti máa ń ṣe kútúbà náà lọ́wọ́ òun náà gan bí àgàsùn mẹ́fà náà ló sì wà nítorí abẹ́ nìsí bí àgàsùn mẹ́fà yẹn náà ló wà nìsí. ó ní la yantahiyanna aqwamun an wad'ihimul jumu'at ọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí kìí lọ sí sọ̀láàtù jumu'a ń bá àwọn wí ni o ṣùgbọ́n tí wọ́n máa ń ṣe gbogbo sọ̀láàtì yòókù àmọ́ wọn ì tó bá dọjọ́ jumu'a àwọn kàkí ní sọ̀láàtù dhuhr èyí ṣe pé ọ̀rọ̀ àwọn tó yẹ pé júmọ̀ àlásán wọn máa mú wá wọn èyí ṣe sọ láti mí ni wọ́n ń sọ o nígbà tó bá tún á mísì ẹ̀ tó ti pé júmọ̀ àná lásán lọ́ọ́ máa mú wá tá ń kọ̀nsídà rẹ̀ fún ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá tún á mísì pé kìnnì. sọ ọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí máa ń mójútó gbogbo sọ̀làwátù ń bá wọn wí ṣùgbọ́n tó ṣe pé wọn kì í lọ sí júmọ̀ à. ẹ dákun ẹni tí èèwà ṣe gbogbo sọ̀làwátù ń kọ́ pé júmọ̀ àlásán ló máa ń ṣe ẹ̀gbọ́n sira rẹ̀ tàjẹ́ ìsìláàmù ló èwo lọ fẹ́ sọ pò ń ṣe o. àwọn ẹni tí máa mójútó gbogbo sọ̀làwàt ṣùgbọ́n tí wọn kì í lọ sí júmọ̀à nínú kí wọ́n pa àìmọ́ wá sí júmọ̀à wọn tì. aw la yahtimanna Allahu ala qulubihim àbíkọ́ lọ́wọ́ bá kó fi èdìdí di ọkàn wọn nítorí pé àwọn náà ti tàpá wọ́n yapa sí òdodo wọ́n sì gbéraga láti gba òdodo òdodo ọ̀hà ní rọ́nà wọnú gba àwọn ọmọ o ẹni tó lọ́wọ́ bàbá ti di ọkàn rẹ̀ òdodo onírà ìwọ̀ bẹ̀ kódà bàbá gbọ́ọ̀rọ̀ òdodo níbi ṣiṣẹ́ torí kò síbi tí wọ́n gbà wọnú ọkàn rẹ̀ ọlọ́nkọ́ sànù wa náà lọ́nà sọ nípa àwọn kèfèrí pé khatamallahu ala qulubi ọlọ́wọ́ di ọkàn wọn àwọn ọkàn burúkú tọ́lọ̀ ti fi èdè dídí kò sí níjà lè bá aṣọ tí ó gbọ̀ kò sì sí bó sì lè rọ́nà tí ó pè lọ́nà tí wọ́n ṣe ẹ̀ẹ́ náà ní tí ọba kú ọlọ́run ọba wa yóò di ọkàn wọn ẹ̀yin sì ti mà ipe ọkàn ní babalára o wa inna fil jasadi mudghah idha salahat salaha al jasadu kulluh wa idha fasadat. فسد الجسد كله ألا وهي القلب ìbáṣe ẹran tẹ́ ń bẹ lára ìbáṣe ìbá ní àlàáfíà gbogbo ara yóò kọ́ la àlàáfíà ìbáṣe ìbáṣe fi lè lọ́ọ́ bàjẹ́ gbogbo ara yóò kọ́ bàjẹ́ ó ń lọ bá lára ọkàn nìyẹn lásán kọ́lẹ̀ ń pè tọ́ranjú kankan kan bí adájọ́ sọnù tí ìgbọ́ fèrè ọlọ́dẹ bí ìbáṣe pé kí ni èdè ti di ọkàn wèrè òsínbẹ́sẹ̀ lè pè tí ọ̀gbọ̀n lásìkò lè ń ta lólobó tó lòun ọ̀gbọ́n gbà tẹ̀ ń wí òun sì ti dánu parun báyìí nítorí tọ́kàn bá ti di ara ìmánàmá ọlọ́nkọ́ sànù wa torí de eléyìí báyìí ọkàn wa ọ̀rọ̀ àdíndódì agbọ́dọ̀ mójútó gbogbo sọláwàt a sì gbọ́dọ̀ gbẹ̀yìn níbi mímá lọ sí aljumua ó burú jáì fáwọn èèyàn láwùjọ wa wọn ò kẹsìn kankan wọn kà fún kàn ah, àfi bí ìgbà tí ẹ ṣeré lásán. ẹ̀rẹ̀ǹgbẹ́ wọn ti lọ sí bàbá ọmọ àti tọ́sẹ̀ méje báyìí pé kí ni. nínú àdìsí kan tó bá fi jùmọ̀ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá fi jùmọ̀ lẹ̀ ti ọkàn rẹ̀ pa. ọ̀pọ̀lọpọ̀ tí ń wá náà gan alára àlùwàlá àjàmbá ló ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló sì wà sẹ́yìn tó júmọ̀ àná nìkan yóò ní tó ń jẹ ọlọ́run ọ̀rọ̀ náà ò le òróró ọba àánú borí ìdí àbí àánú borí ìbínú bẹ́ẹ̀ ni òdodo ni àánú rẹ̀ borí ìbínú gẹ́gẹ́ bó ṣe sọ. sabaqat rahmati ghadabi ìkẹ́ ó borí ìbínú mi ṣùgbọ́n kò túmọ̀ sí kó má fi àjẹwọ́ ọ̀daràn ní ìyà gidi hán tó síbi tí yẹn ṣàgbà. àwọn ẹni tí máa pa júmọ́ àti wọ́n dẹkùn rẹ̀ àbí kọ́lọ́ wọn bó fi èdìdì di ọkàn ẹ̀ sì máa pé tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara yòókù ọ̀tẹ̀lẹ̀ nígbà tí imam tí wọ́n ṣe Allahu Akbar kí làwọn máa mú sí Allahu Akbar torí ẹ ìmáàmù lára wa náà ní kíni ọkàn wa. alxatmu yẹn wọn náà ní alistithaq wọn ara ló kú dáhẹ wọn fọ ẹnu rẹ pa tí orí onírà ìwọ bẹ mọ. tòjú ṣẹlẹ̀ nu sáwọn ẹni tí wọ́n ń gbajúmọ̀ àti. inú tó bá tí wọ́n tó fi gbajúmọ̀ àti ni pé. Eh, jùmọ̀ sáfìsì ẹ̀wọ̀n ètètè ṣe wọn á nìkan tó bá jẹ́ bọ́ọ̀lù wọn á máa tètè gbà bọ́ọ̀lù tó yá láyé ṣẹ́jú mélòó ni two hours torí wọ́n tún lọ sinmi wọ́n gbára gbóná díẹ̀ láàrin two hours ni yọkàn mara bihi murura kiram gbé ah ó ti atẹnu. la ilaha illallah àmọ́ jùmọ̀ à bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí yóò tún á kó ṣe yóò tún sọ fẹ́ẹ́ rárá kí bàbá yóò gbọ́ngbọ́n ṣe bí ó ṣe darí bàbá ìwé wórówóró kí ni wórówóró <laughs> ńgbọ́n ọ̀jẹ̀ pé wọ́n ń bá wí ọ̀rọ̀ àwòrówóró ẹ̀ẹ́n ọ̀rọ̀ ayé bọ́ọ̀lù ni kò sí wórówóró ń bẹ̀ yóò tún tún jókòó jò ní. tẹ̀lé ìtumọ̀ sí wípé ẹlòmíì ní tí ò sí ní ọmọ fi ṣèkẹ́wọ́ sáà mọ́sálásí júmọ̀ yẹn jìnnà ní kínníkínní àwọn ọmọ pé ọ̀nà tó gbàdá àlùjánnà ó kún fún ewu ó kún fún tí máa kó báyẹn pé pátì ntọ́kàn rí ọ̀fẹ́ lọ gbọ́dọ̀ sí. iná ẹ̀wẹ̀ gbogbo tí máa wúyàn lọ́wọ́ àbẹ̀ làwọn ọmọ náà fi wọ ọbẹ̀ tí wọ́n pọ̀ fáin fáin fáin tó ń torí di eléyìí báyìí ẹlòmíì wà sọ pé yóò ti tájẹ̀ dà aago mẹ́ta ni aago mẹ́ta ó kìí júmọ́ yóò sì máa bọ̀ mẹ́ta ojoojúmọ́ gàgà máa lọ́júmọ́ náà láadáa aago mẹ́ta só sì dá lóòótọ́ tó máa kí mẹ́ta náà júmọ́ àní o torí pé àṣírí ò tí ì wọlé àmọ́kọ̀dá ẹ ti lọ láàjù gẹ́gẹ́ bá àwọn àdìsí ó sì fi hàn àwọn àbọ̀ mẹ́ta àwọn alihamudulilayi àwọn ti sálámà. wọ́n ń pe bòmí pé ah, ibìkan àti tàtì sáwọn náà ti bẹ̀rẹ̀ èyí ẹ ṣe sojú kòkòrò ike kọ́yẹ́ pé ibi tí wọ́n ti kọ́kọ́ ṣe júmọ́ à lèmi ti lọ sí àmọ́ bíi late comer bí àwọn rìsíìtì kiri gbogbo àrùn àwọn wa. wọ́n lẹ́nìkan ó lé júmọ́ àkan ó tún wá bá pé ti gun mímbà pé ó sì gbọ́ ọ wá dó lẹ́nu ọ̀nà mọ́sídìí wọn á pẹ́ nìkan pé ẹ ṣé ìmáàmù tí ti dé mi àbí òtí dé sódà <laughs> tí ó fi lọ ibi tí ó kọ rè ó ti wọ fáìlì. <laughs> èyí ṣe tètè lọ mọ́sídìí nǹkan so eléyìí eléyìí jẹba àwọn torí pé wala yazalu qawmun yata'akhkharun hatta yu'akhkhirahum Allah èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ sẹ́yìn. títí tọ́lọ́ yẹ sọ dàrẹ́ yìí àmẹ́ni tí wọ́n á sojú kòkòrò iwájú iwájú iwájú iwájú bóyá sáfù aláǹkọ lọ fẹ́ tòsí sáfù kejì lọ bá pẹ̀lú gbọ́dọ̀ tó bá fẹsẹ̀ tí ń bọ̀ wọ́n á ti tó tètè dé tó fi gba sáfù alákọ̀ọ́kọ́ àmọ́ àwọn síláṣí tí wọ́n á bí wá kí ẹni ọba àdé ńgbà tí ilé màmú ti bẹ́ẹ̀ ṣe sọ́lá ó tún bá sáfù alákọ̀ọ́kọ́ sá èèyàn mélòó náà ló ṣe wàhálà òbúrú bàjẹ́ wọn ò kẹsìn islam kún kankan ẹ wọ àwọn sọ́ọ̀tì sọ́ọ̀tì ni tóbi dórí gbogbo ọjọ́ lásán ní ìsìn ní ìsìn ní ìsìn tá à ń jáde ibọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀tì kún dẹnu ni wọ́n ká wọ́n lórí pé kíni kí lẹ́ fẹ́ mú bẹ́ẹ̀ wọ́n ṣe wá máa pọ̀ ń di bàjẹ́ bá máa ń di oríire ẹ̀ rí pé tọ̀ ẹ̀ náà lọ pé ará àdúgbò yẹn bẹ̀rù ọlọ́ mọ́sálásí la rí àríjẹ́ mọ́ gbogbo níbo ni ò sí ilẹ̀ yorùbá yìí láti lọrin títí ó fi dẹ́kun ẹ̀rí pé mọ́ṣáláṣí la rí àríjàmà àwọn òtòbí lẹ̀ wọ́n sì náwó gégégégé wọ́n gbé kalẹ̀ gbogbo ẹ̀rọ aṣèṣọ́ láti ah, ẹ máa bá ní bẹ́ẹ̀ lọ pé pé kíni inú kọ́ fẹ́ sìn ràn án lọ́rùn ẹ̀rọ àgùntàn kò tí fi ràn yín lọ́rùn ó tún gbé mọ́ṣáláṣí wá sí gímú yín so inú kẹ́ pa wà burúkú yẹn tì í. ètí ìrètí yín nù bẹ́ẹ̀ bá ti pàtì. ẹlòmíì imam ó ń ṣiṣẹ́ ní Allahu ni ó wà ní Allahu akbar kú ẹlẹ́ẹ̀kejì ní rákà kejì ló gbé mẹ́ṣíìnì tiẹ̀ dé. gbẹ̀gbẹ̀ wọ́n ń bi ẹnìkan pé ní kejì ni tani pé sọ fún imam ẹ má ti dé subhanallah tó sì dá bá tí ì bá ṣe pé òkúta ọjà àìtọ́ ọjà tí mú nípa ṣẹ́wó madam. Gẹ́gẹ́ ní ìjọba tajà lọ́jà ọjọ́ wa tà ṣe kó gbogbo obìnrin tó bá wà kó bá máa rìn òògùn wa madam kọ́mà ṣe madam lélẹ̀ àbọ̀ máa ta so àìtọ́ ọjà ní ilé ẹ̀ ní jẹ́ kẹ́ náà ní jẹ́ agbọ́pẹ́ nìkan ti ẹ̀ hàn ọ́nù tàbí táwọn mùsùlùmí ti tọ́nà tí mọ́sálásí kúndé gbogbo gbogbo àdúgbò gbogbo títì ẹnìkan ahọ́n ọ̀nù kan subhanallah torí ẹ̀ díkà náà yí padà kàtọ́nà sídìí ẹ̀sìn wa káwọn aláìpẹ́ kan sí ó tètè mara wọn ló ń ranù because táwọn tó ní kan sí bá kó àwọn masajid wàláhì àwọn aláìpẹ́ kan sí ó tètè mara wọn ló ń ranù. ó mẹ́rẹ̀ tí kí jùmọ̀ àlọ́ sọ ìgbẹ́ kódà gbogbo mọ́ṣáláṣí ìlú yìí kò síbi tí mo ti bá jùmọ̀ very good ọlọ́run ọmọ ibi táwọn èèyàn ti wọ̀ ní wọn lọ bí ká àwọn tó wà lù tẹ́lẹ̀ náà lọ́nà bá wa tún ṣe so bí mọ́ṣáláṣí kú kú títí ní nígbà tí mò ń fi pé mò ń wáyé mò ń wáyé wọ́n sì fi kí gbogbo rákà méjèèjì tàn ìríbi dúró yes ìmọ̀ àwọn káwọn aláìpẹ́ kan ṣe káwọn náà di kí wọ́n fẹ́ sìn sí but ó ti mọ̀ whenever I go. I will still find a place to stand. torí ẹ̀ tètè <laughs> ni ẹ máa kọjú kárí bí ọba mú bẹ́ẹ̀ á lọ sókè bí bí tókè náà bá ti parí ìsàlẹ̀ mẹ́mẹ́. subhanallah sọdẹ abá wàlá ìsọdẹ aburú ni o ọwọ́ àlọ́ ọ̀lú kan ọwọ́ àríta àwọn èèyàn á mọ̀sálásí kankankan àfi bí ìgbà téèyàn máa mọ́kà ẹ ńlẹ̀ tìyín náà ń lu tìyín náà ẹ báwọn mùsùlùmí náà kún bẹ́ẹ̀ ó kọ lásán ó kọ lásán wọ́n á pọ́ǹdì ọdún eégún wọ́n ti ń wo kàlẹ́ndà alẹ́ báyìí ọdún eégún fẹ́ẹ̀ dé tán wọ́n á pọ̀ lọ́bìbà pèkínní kan òkè lérin okun bẹ́ẹ̀ ni àwọn àyà àwọn bàbá àwọn ọmọ lọ́dọ̀ ẹlòmíín tó ń tì dálẹ̀ alẹ́kọ́dún eégún ẹ́ ṣírùkù lẹ́ńbọ̀ wá sí ilé a'udhu billahi minash shaitani rajim sọ́sì dáa bẹ́ẹ̀ wọ́n tún náwó lọ́rẹ́ ó tún dunnú pé yẹ́sì ọdún eégún ọdún yìí yóò gùn fáwọn. <laughs> ẹlẹ́kùtà lọ lọ mẹ́sídẹ̀ẹ́dì ojúmọ́ àrí tí wọ́n nà ń kòbókò pékin pékin náà gbogbo ọdún ẹ̀bọ gbogbo ọdún kẹfẹ́rí bíi lúlù bíi kájíyàbọ̀ bíi kún ọ́ra wọn mú bíi kún ọ́lẹ́nìkan gbọ́dọ̀ jáde wọ́n wọ́n wọ́n fọ́n wọ́ àwọn orí bíi mẹ́sàn-án tẹ́ bẹ́ẹ̀ lò ẹ̀bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ gbọ́dún àwọn ọ̀sẹ̀ bọ̀. a Islam dáa púpọ̀ ṣùgbọ́n kan báyàn lọ́kàn jẹ́ pé àwọn èèyàn ọ̀ma wọn ọ̀ma láwùjọ wọ̀nyí wọn ọ̀ma Islam bó ti ṣe dá tó wọn ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláì wọn kàn ní ah, ìmọ̀lẹ́ ni kí ni mọ̀lẹ́ kí ni mọ̀lẹ́ gan-an rí ìsìláàmù làwa ń sè torí di eléyìí ẹjọ́ káwọn náà yí ara sẹ́sìn ọ̀lọ́ ká yí ara sẹ́sìn ọ̀lọ́ torí ẹ̀ níbi tí wọ́n ti mójútó ẹ̀sìn ọ̀lọ́ wàláì ẹni tí wọ́n fẹ́ sẹ́sìn gan-an nílé jáde àmọ́ ibi tí wọ́n bá ti kẹ̀sìn fún ẹ̀ sékin tó lẹ́yìn ìjọba. Uh, ẹnì kan sọ pé tí èdè kan wá sí júmọ́ àní pé àlọ́ tí lè má mú máa pa àwọn àlọ́ burúkú tó jẹ́ rọ́ ẹ̀yin náà lọ kọ́ kí ó kí ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ gidi chance yẹn kan lọ́sẹ̀ kò pé méjì lọ́sẹ̀ ní lọ gbọ́rọ̀ sọ́wọ́ ayẹ ká pé gbogbo onímọ̀ àti wọn wá ibi wákàtí kẹtẹ́ fi bá wa sọ̀rọ̀ ibi òrí nǹkan kan mú lọlé àbáwọn àlọ́ kan lóríṣiríṣi wípé ẹ̀sìn kan wá yọ sí wọn ẹ̀sìn máa fò ní. ẹ bá wọn tóbi jẹ máa pé kàdà wọn pé kẹ̀n àlọ́ kàwé tó gbogbo orí eléyìí ẹni tó bá ti gbọ́ torí pé a nílò aka ìjura wa lọ orí mi ti gbọ́ ọdún pé wòròwòrò ni lè má mú wọn ṣe so mọ́sálásí yẹn ló sì súnmọ́ ibi tó wà náà pa no no no yọ lọ gbọ́ gbogbo àwọn ọgbà tí ò sí masjid nílùú yìí pé olóyún nìkan à ah, ọ̀dà kò burú wọn máa ké gbòò yóò bá di pé yóò fi ti wóróworó ṣe fẹ́wọ́ yóò bá pàjù máa jù lọ́lọ́wọ́ bá ṣe kíni yóò bá fè dídí di ọ̀kan rẹ̀ torí ẹ̀ kéèyàn náà lọ bẹ̀rù ọlọ́run wọ́n bí wọ́n ṣe lè máàmù kò túmọ̀ sí pé ọ̀dà àti gbogbo yẹn lọ́wọ́ wọ́n mọ̀ lámàánà sì máa rántí pé ibi tó dúró yìí ń ṣe ló dúró níbi tí ànábì ti máa dúró báwọn èèyàn sọ̀rọ̀ sallallahu alaihi wasallam kó wa máa bẹ̀rù ọlọ́run nítorí ọlọ́run bó gbé wa dìde lọ́la gbẹ̀ndẹ̀ alùkìyàmà wípé irú kí ni wọ́n sọ nírú àyè dánábì ti máa báyàn sọ̀rọ̀ wọ́n á ń sí fáìlì lábala lábala wọ́n ń sí fún ọ lábala lábala gbogbo ajẹ́rọ́ ọjẹ́rọ́ ọjẹ́rọ́ bí ká parọ́ mánàbí ká parọ́ mọ́lọ́run gbogbo ẹ̀ ló pọ̀ ń bẹ́ẹ̀ àbáfin ṣe bára àfin ṣe bára ká oríṣiríṣi tó gbogbo ru eléyìí ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ìnà àwọn irú àwọn ẹni kó bá lọ síwájú ẹ̀sìn Islam àwọn kó bá ọ̀pọ̀lọpọ̀ wọn á ní lọ sí masjid nítorí tiwọn bí ẹni tó sọ pé àwọn ń kírun fọba ni ní bàbá làwọn ń kírun fún ọba àwọn lẹ́ ń kírun pé kí pé ọlọ́run ọba àbọ̀bà lu tẹ̀wọ̀n pé lu náà àwọn èèyàn yarí ni àwọn òkírun kọ́ bá o ọlọ́run làwọn akírun fún o wọ́n yẹ sọ̀rọ̀ ní kútúbà kékeré aṣọ yìí báwọn sọ pé wọ́n ó gbé ìgbádà wọn lọ síbi tí ọ̀dà ẹgbẹ́ gbogbo ilé náà àwọn kò tún rú dúró pé ah bàbá gbé àwọn lọ sí sọ láti mẹ́rin ẹlòmíì tẹ́lẹ̀ náà tóun ò ti ní sọ láti ṣe mọ́ pé ẹ̀ ń gbà tí bàbá yẹn ti sọ́ńtọ́sọ́ máa lóun ò ti lọ́ mọ́tò wo má jẹ́ kí tiẹ̀ wá kó bọ́ kí o fi má sin lọ́ọ̀ ma tó tó bá jẹ́ pé nìkan ṣàṣìṣe bẹ́ẹ̀ náà wọ́n gbà torí pé yorùbá lẹ́bùn wọn èso tọ́ àbó tọ́ wọn máa sọ wọn èso òdodo tó nítorí pé ńgbà wọn gbọ́n wọn ò ní sọ lójú ẹ̀ wọ́n kọ́ pé àwọn kúrú wa wọ́n á ibi tó sì ta sínú àní rẹ́nìkan tí ọlọ́ kọ̀ǹfọ́ǹtì olúwa rẹ̀ kí lẹ́ sọ lónìí náà yorùbá ọ̀rọ̀ adákẹ́ lẹ́yìn wọn máa sọ báyìí ọlọ́ọ̀rẹ́ wọn ẹ sọ fún náà torí kò sẹ́ni tó kọjá àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ tó sì ṣàṣìṣe tó bá rẹ̀ ní sọ fún ṣe tán láti tún ṣe ṣùgbọ́n gbàtẹ́ ẹni sọ fún kọ́ ẹni sọ fún bẹ́ẹ̀ mẹ́ta tẹ bá lẹ fẹ́ lọ sọ fún ní ò bá lẹ́bù tó ní kágbé Abbas lọ́dọ̀ bọ́ wá dúró lọ́wọ́ pé níta bá wá onípe tẹ́ sọ lónìí ọ̀pá mú.

bàbá máa wọ̀ ọ́ bá fajúro. so mo ẹ̀ bá a jáde ẹ̀ fún lẹ́sẹ̀ ah ọgbọ́n sọ ń wojú bàbá mo rí pé so àìlọsíwájú ò ní bá wa láwùjọ bàbá ń ṣe so yorùbá lẹ́bù irọ́ la sọ́ńbẹ́ wọn òdodo ni wọ́n ń sọ àmọ́ òtítọ́ ló yẹ àwọn èèyàn èso òdodo so ńlọ́ba àwùjọ yorùbá jẹ o wọ́n sì tún gbé wọnú ẹ̀sìn èèyàn ti ń ṣe ìbàjẹ́ tẹ́ pé ọ̀rọ̀ rẹ lẹ́sọ́ tẹ́ fi wọ́dọ́ rẹ o ìgbé àwọn ranù ń re gbé gbogbo kẹtẹkẹtẹ jíjẹ ń ṣe tẹ́lá tuntun á ah, bàbá kọ́dà ìgbà tí ń tu ala kò fẹ́ẹ̀ sígbà tó ti da tẹ́lẹ̀ yìí rí irọ́ ni o <laughs> ọjọ́ ìbò ṣe jẹ́ ń bẹ̀ o lẹ́yìn náà tó náà wọ́n bá fi èdè dídí ọkàn wọn tẹ́ wọ́n tún wá jọ́kan náà àwọn afọ́nufọ́ra wọ́n ní wọn ò ní rí ní tó sì wọn láǹfààní láyé fún ọmọ pé sàwọn láǹfààní dípò kí wọ́n fi ṣe wà o kí á lẹ̀sẹ̀ kan ṣẹ̀ tó fa gbogbo eléyìí wọ́n fi solatul jumu'ah sílẹ̀ tó ṣùgbọ́n yàtọ̀ sí onírìn àjò onírìn àjò kò sí jùmọ̀ àtọ́jọ́ ara yẹn lórí jẹ àmọ́ tó bá lọ sí òtítọ́ ó ti tó fún un lọ́jọ́ yẹn kò ní sọ solatul zuhr bákan náà yàtọ̀ sẹ́rú solatul jumu'ah kì í sọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ ṣùgbọ́n tó bá lọ sí òtítọ́ fún un yàtọ̀ sóbìnrin sọ̀látù jùmọ̀ kì í sọ̀ràn yẹn lórí obìnrin ṣùgbọ́n tó bá lọ ṣe sọ̀látù jùmọ̀ ó ti tó fún un kò ní kí sọ̀látù gbòòrò torí ẹ̀ kọ̀ wá yẹ kárin ìrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó oòrùn ti yẹ̀ tàrí o kọ̀tọ́ kárin ìrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó oòrùn ti yẹ̀ tàrí sẹ́mi kápùkù jùmọ̀ ti tó tó ẹjọ́ bá travel kó dúró dẹ́yìn ìgbà tí a bá parí sọ̀látù jùmọ̀ àyàfi ẹni tó bá ti lọ kó tó di kóòrùn yẹtàrí eléyìí ọjọ́ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ kódà láàrin nínú àwọn olùmọ̀ tó ní òun tiẹ̀ tó wọ̀ gbọ́dọ̀ tún lọ. torí pọ́jọ́ jùmọ̀ àní kó mẹ́jọ kọ́ fẹ́fẹ́ escape sọ láti jùmọ̀. tọ́ ìjọ tó bá rí báyìí àwọn arìnrìn àjò àwọn adélùú kan àsìkò tó a dúró sí tó dírẹ́fà tó ní ká dúró jẹun kí ẹni tó bá fẹ́ nẹsẹ̀ ọ́ nẹsẹ̀ tó bá fẹ́ ṣe sọláàtì kó ṣe sọláàtì tọ̀ wọ́n bá rí i pé àkókò yìí àkókò zohor ti wọlé ọjọ́ jùmọ̀ àsìn ni. masjid kan tó wá wà nítòsí masjid tẹ ti dúró oúnjẹ ti jùmọ̀ à wọ́n ti bẹ́ẹ̀ máa gbé jùmọ̀ à ń bẹ̀. bìtáwa sì wáyé masjid tún ẹ ti ṣe jùmọ̀ à ni. sẹ́kẹ́rì síwájú lọ́ọ́ darapọ̀ mọ́ wọn ṣe jùmọ̀ à ńlọ yẹ wá ni àbí ká kú dúró níbi táwa wà ká ṣe sọ̀láàtù gbọ̀hùn nítorí yẹ wá lọ́nà ní ká dúró níbi táwa ká ṣe sọ̀láàtù gbọ̀hùn nítorí pé inna Allaha yuhibbu an tu'ta rukhasahu kama yuhibbu an tu'ta aza'imah ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tó bá ṣèdẹ̀kùn rẹ̀ fún yín kẹ́ ẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kún máa pé tó wọ́n bá ṣèdẹ̀kùn nípa rẹ̀ kẹ́ ẹ̀ síbò tó ṣe wí ìrẹ́ ìdẹ̀kùn bẹ fún ẹbí láti má lọ ṣe sọ̀láàtù jùmọ̀ ṣẹ̀ṣẹ̀ jókòó máa gbọ́ kútùbà kó tó di pé wọ́n parí kó tó di pé wọ́n ti sọ̀lá tó ń bẹ̀ yẹn ẹgbẹ́ sọ̀láàtù bóòrù tí yín kẹ́ ẹ tún ti àásùrì máa kẹ́ ẹ máa lọ yín. tó ṣùgbọ́n tẹ bá wá dúró tẹ ní sọ̀láàtù jùmọ̀ náà lẹ fẹ́ ṣe tẹ bá ti ṣe tó ó tó fún yín ẹ̀ nídìí láti tún ṣe sọ̀láàtù àgbóhùr lọ́jọ́ yẹn. ṣùgbọ́n ìjọ wa tọ́ nígbà wa ta tó nírìn àjò àti wàá lọ sí mẹ́sítì tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látù júmọ̀ yẹn àwọn apari sọ̀látù júmọ̀ àtàlẹ́yìn imam sáàlẹ̀ dìde lẹ́ẹ̀kan náà káfí ṣe kọ́ọ̀mà kámú sọ̀látù làásùrì wá àbí ọ̀tọ̀ tẹ̀wọ̀n kí sọ̀látù gbọ̀hùn tó ní ní àjò bá ṣe ó tún tọ́kù ṣe sọ̀látù làásùrì lẹ́yìn rẹ̀ jam'an ọ̀pápọ̀ kò bá jẹ́ taqdiman aw ta'khira kò bá ṣe lákòókò gbọ̀hùn àbó lákòókò àṣù àmọ́ sọláàtì jùmùà tó bá yẹ pé níwọ̀n onírìn àjò bá ṣe kò sí àyè fún ọ láti ṣe sọláàtì làásùrì lẹ́yìn rẹ̀ wọn kì í pa jùmọ̀ àti àsùrì pọ̀ onírìn àjò ọ̀gbọ̀n pa jùmọ̀ àti àsùrì pọ̀ ṣùgbọ́n zuhuru àti àsùrì lálẹ́ ṣe kíni lálẹ́ papọ̀ wọ́n ti wá sọ̀rọ̀ pé ó tún ti ba ó ti ba chance kan jẹ́ fúnra rẹ̀ ń bẹ̀ ọ́ ronú pé fẹ́ ṣe sọláàtì làásùrì ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ dúró tákòókò àṣírí ó fi tó ẹ máa lọ nù rìn àjò yín nígbà tásìkò àṣírí bá tó ẹ tún dúró ẹ sì sọ̀látùl àṣírí lọ́tọ̀ ẹ nípa àṣírí papọ̀ mọ́ jùmọ̀ àti wá sí báwa ni ẹ tún sọ̀látùl àṣírí yẹn mú wa ẹ tún sọ̀látùl àṣírí ẹ tún mú wa ilé ìjẹba o. lẹ́yìn rẹ̀ afọwọ́ mú àdéhùn sálẹ́mà ibn al-Akwa wọn mú wa fún wa radiyallahu anhu níbi tí wọ́n ti fẹ́ sàlàyé fún wa nípa àkókò wo gan láàmà sí sọ̀látùl jumu'ah àkókò wo gan láàmà sí sọ̀látùl jumu'ah nítorí pé sọ̀látùl jumu'ah ọ̀ràn yẹn ni ṣùgbọ́n jíjẹ́ ọ̀ràn yẹn tiẹ̀ gan àwọn olùmọ̀ wọ́n ní fọ́rọ̀dù àìní ni ojúlówó ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí jùmọ̀ àjọ́ràn yẹn lórí yẹn ní kí tọ́lọ̀ fẹ́ wò nípa sọláàtì jùmọ̀ à ní pé ìwọ àtiwọ àtiwọ àtiwọ àtiwọ àtiwọ tó ní kálukú ti ṣe yẹsẹ fárúkú kìfáyà fárúkú kìfáyà kò náà ní pé táwọn kan bá ti ṣe ó ti tó nítorí wọn bá tó nílò nínú fárúkú kìfáyà ni pé káwọn èèyàn ṣiṣẹ́ yẹn láì wo àwọn ẹni tó ṣe wọ́n gbẹ̀san rẹ̀ o àmọ́ láì wo pé àwọn kan ni wọ́n ṣe àwọn kan ò ṣe iṣẹ́ yẹn lọ pàtàkì gẹ́gẹ́ bí sọ̀láàtù jẹ̀náàzà sọ̀láàtì tá a ṣe sókù lára sọ̀láàtì yẹn ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀ràn yẹn tó ṣe wípé táwọn kan bá ti ṣe ń kọ́ ìjọ́ràn yẹn rẹ̀ ti ṣubú lórí àwọn yòókù kì í ṣe bẹ́ẹ̀ ni júmọ̀ rí kọ́nà wò pé nígbà tí ẹ̀yin fifty thousand bá ti lọ àwọn táàtì tí ò lè lọ kò burú à ó burú ó burú fẹ́nìkọ̀ọ̀kan wọn oníkálukú lọ́gbọ́dọ̀ lọ torí kálukú ló kọ tiẹ̀ ó ní ti bàbá rẹ̀ ìwọ ọlọ ìwọ ọlọ ìwọ ọlọ lọ́lọ́wọ́ bí kálukú léèrè nípa sọ̀látùl jùmọ̀ àkókò wo wà lákòókò sọ̀látùl jùmọ̀ torí pé láwùjọ tiwa lónìí á rí i pé ibi tí wọ́n ti ṣe sọ̀látùl jùmọ̀ láago kan ó lè wà ibi tí wọ́n ti ṣe láago kan kọjá kọ́tà ó lè wà ibi tí wọ́n ti ṣe láago kan àbọ̀ ó lè wà aago méjì kú ó lè wà aago méjì gẹ́gẹ́ ń bẹ aago méjì kọjá kọ́tà ọ̀wà méjì ààbọ̀ ńkọ́ ó ń bẹ kọ́dà mẹ́ta kù kọ́tà àní sàfẹ́kù rẹ̀ mẹ́ta gérégé òun náà wà àti gbọ̀npa mẹ́ta kọjá kọ́tà ó tún wà tọ̀ mẹ́ta ààbọ̀ ńkọ́ tọ́ gbogbo àkókò tí kálukú á mú yìí àmọ́ bó ṣe jẹ́ tó gbé nínú àṣà ìsìláàmù àwọn yorùbá wọ́n ní ìran aago méjì ìran aago mẹ́rin ìran aago méje àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ilé aago mẹ́jọ ń pọ̀ dájú torí wọ́n <laughs> torí pé méje àbọ̀ kan wọ́n ti tọ̀ ṣé júmọ̀ à ń kọ́ taago mélòó lò ẹ̀rì kò dífà mọ́ṣáláṣí kan sí mọ́ṣáláṣí mi. tó léyìn nínú àdéhìí sálámà lọ́fẹ́ sọ fún wa. Oni kunna nusalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam yawmal jumu'ah. Àwọn máa ń ṣe sọláàt pẹ̀lú ànábẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ jumu'ah. A ti parí sọláàtul jumu'ah lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam thumma nansarif lẹ́yìn rẹ̀ láwọn ajáde. Wa laysa lil hiqani dhillun yustadhillu bihi nígbà tí àwọn ògiri ò tíì ní á jáde kúrò nínú mẹ́sítẹ̀tì lẹ́yìn sọ̀láàtò jùmọ̀ nígbà tí gbogbo ògiri gbogbo kò tí ì ní òjì kí ló túmọ̀ sí yẹn tí òòrùn bá ti yẹ̀ tàrí kóòrùn tó yẹ̀ tàrí sóòjì wà bí òsì kò sí àbá wà àbó kúrú ó ó kúrú jọjọ tó wọ́n wá sọ pé àwọn máa ń ṣe sọ̀láàtò jùmọ̀ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà lájáde máa padà sílé wa nígbà tí ògiri gbogbo òtí ní òjijì kí lẹ́yìn gbẹ́ email ó túmọ̀ sí pé ó súnmọ́ pẹ́ẹ́kọ́ anabi sallallahu alaihi wasallam ti salatul jumu'ah ṣáájú oòrùn tó yẹ kàrí ẹnìkan béèrè pé ń gba àwọn àwọn gbọ́ wípé àwọn kan ti salatul jumu'ah láàárọ̀ láìpẹ́ yìí ní béèrè àárọ̀ bá wò mo rò pé sẹ́rí àwọn àdìsí náà so à ń bọ̀ orí ẹ̀ so eléyìí jọ kan ó ní ní ìgbà tí àwọn òògì wọn ò tí ì ní òdi téèyàn tiẹ̀ lè sásá bẹ̀rẹ̀ sẹ́yìn mọ̀ pé kò túmọ̀ sí ti ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ yé nu nígbà tí àwọn ògì tí wọn ò tí ì ní òjì téèyàn lè sá sábẹ́ òtí ì ní òjì tá a lè sá sábẹ́ kò túmọ̀ sí pé kò lóòjì rárá nítorí pé ẹ̀yin máa ń ké kóòrùn tó yẹ tàrí gan òjì sì wà fún gbogbo nǹkan ṣùgbọ́n òjì tó wà fún gbogbo nǹkan yẹn kò dájú wípé lẹ́yìn ìgbà tó yẹ tàrí gan ó ti tó láti fi ṣe àbúradà kọ̀dájú. tó eléyìí túmọ̀ sí wípé ìntàdí tí ń tọ́ka sí nípa ànábì sallallahu alaihi wasallam a máa tètè parí sọ̀láàtùl jumu'ah bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe sọ̀láàtùl jumu'ah kì í sì bẹ̀rẹ̀ kútùbà sọ̀láàtùl jumu'ah àfi lẹ́yìn ìgbà tó rùn bá yẹ̀ tàrí ṣùgbọ́n a máa ṣe gbogbo ẹ̀ ní kánmọ́nkíá débi wípé yóò parí kútùbà yóò tún parí sọláàt òjì òní tí tó ń téyàn lè sàtàbẹ̀ dáńtọ́ kàtí ọ̀dà tó máa jẹ́ bẹ́ẹ̀ agbọ́ ti kútùbà ìbáni bisalòlá àṣìlá sọ yìí pé kí kútùbà ó kúrú kí sọláàtì ó gùn wọ́n bẹnu tí ń tọ́ka sí pé onítọ̀hún ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn ọ̀dà kútùbà kúrú wọ́n sì ní kí sọláàtì ó gùn àṣírí nínú àwọn hadith nínú kí ó dáhùn bisalòlá àṣìlá máa ń kà ní solatul jumu'ah òun náà ní kí tó wá ké fatiha níraka alákọ̀ọ́kọ́ àti suratul jumu'ah yóò fi lé tó bá ké fatiha níraka kejì yóò ké idha ja'aka al-munafiquna níraka kejì ó dáa tó fẹ́ ké suratul jumu'ah lẹ́yìn fatiha tá sì fẹ́ ké munafiquna lẹ́yìn fatiha níraka kejì ṣé gbogbo àwọn kí ó tabẹ́ kí tó gùn yìí náà ó tó ká pé nígbà bá parí rẹ̀ pẹ̀lú kútúbà òjijì òní ti pọ̀ débi pa lè sásá bẹ́ẹ̀. tó tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ náà ọ̀dájú ọ̀dájú ẹ ẹ láàrin ìṣẹ́jú méjì ẹ ti ké súrọ́tù gbọ́mọ̀ àtà láàrin ìṣẹ́jú méjì mi ẹ ti ké súrọ́tù àlùmọ́nà fi kú nẹ̀tàn ìṣẹ́jú méjì kútúbà wọ́n sì ní kó kúrú. kí sọlá ti o gùn ọ̀rẹ́ tí kútúbà bá kúrú sí sọláàtì ẹ̀jẹ̀ afẹ́ra parí sọláàtì láàrin ìṣẹ́jú méjì pẹ̀lú rúkú pẹ̀lú àtáyá pẹ̀lú gbogbo ẹ̀. ìṣẹ́jú mélòó la lè sọ kútúbà yẹn tó fi kúrú? ọ̀rẹ́ márùn-ún márùn-ún plus seven méjìlá kò tí ì tó gbọ́ náà wò lọ́la kò fún ìgbà tó ń bá yẹ tàrí fún twelve minutes kó o ṣé òjì yẹn ti tó tó o lè máa sásá bẹ́ẹ̀ ṣé ògì ó lè ti ní eh, ó lè ti ní òjì tó ẹ kó o lè sásá bẹ́ẹ̀ tó lè rán ẹ̀ẹ́n tí ìbá sa díẹ̀ mọ́ta torí pé nìsín nígbà tí òòrùn bá yẹ tàrí wàá rí bomi òjì náà wà yóò kiri jọjọ nílẹ̀ ẹ̀lẹ̀ gan bóyá lára ògì nìkan ni wọ́n wà tó yá ẹsẹ̀ máa bọ̀ ẹsẹ̀ máa bọ̀ ẹsẹ̀ máa bọ̀ ẹsẹ̀ ńgbò ní ẹwà á pọ̀ débi pé ó lè korí bọ̀ pé ó ń ti mú ó jẹ́ bí ọ̀mbrẹ́là fún ọ tí ò jẹ́ kí òòrùn ọ̀pá ọ̀fẹ́ fura torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tí àwọn wúrú àdìsí pé òògì ò tí ì ní òjì ó túmọ̀ sí pé àwọn òpin kí sáwá lo tó tó ni ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi darí so àwọn ìpá wọn fẹ́ dá súnà yẹn wò kódà kó sẹ̀ kan so wọn ò sì já kọ̀kọ́ torí ní madhabu imami ahmed bákan náà ishaq ibn rahuya fẹjọ́ rẹ̀ rẹ̀ àwọn sọ pé bẹ́ẹ̀ ni a lè ṣe solatul zawal ọ̀dà tó bá jẹ́ pé qabla zawal bí ìgbà wo gan-an rí wọn ni waqtu solatil iidayn wákòókò tá a máa ṣe solatul iidayn àárọ̀ nìyẹn àárọ̀ gan-an ó lè kùtù lọ́dọ̀ tí wọn torí pé tóun bá ti yọ tó gbéra sókè díẹ̀ àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ láwọn láti sọ láti ojú mọ́ torí làwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn tó pọ̀ jù nínú wọn wọn ní kò ṣẹlẹ̀ rí pálẹ̀bí sallallahu alaihi wasallam ó sì sọ láti ojú mọ́ àrí lọ́jọ́ kan qabla zawal kò ṣẹlẹ̀ rí pálẹ̀bí sọ láti ojú mọ́ àrí lọ́jọ́ kan kó tó di kó òun yẹ tàrí ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tóun bá ti yẹ tàrí tà yẹ tàrí kó túbọ̀ ànábì ti ní kó ọmọ gùn jù náà lẹ́yìn náà sọ̀láàtì tó bá wá lẹ́yìn rẹ̀ ẹ̀rí gbogbo ẹ̀ ní kíákíá wọ́n ti parí ẹ̀ eléyìí ni wọ́n tọ́ka sí but mọ́gàbí mọ́mú ahmed tó ní wọ́n ti sọ̀láàtù júmọ̀ aláàkó sẹ́ẹ̀dì kankan tó wà tó wà clear tó sọ pé wọ́n ànábì ṣe sọ̀láàtù júmọ̀ àrí ṣáájú kó tó dà kó tó sọ̀láàtù jù kò sí kò sáàdì kankan. gbogbo àwọn àdìsí yẹn ó ṣeéṣe ó tún ṣeéṣe kó túmọ̀ sí báyìí ó ṣeéṣe kó má túmọ̀ sí. mo yé wa ni wọ́n fi ń sẹ́yìn ṣé eléyìí náà lọ́wọ́ agúnlẹ̀ tó fi aṣọ fáwọn èèyàn pé lọ́la o agbó mẹ́jọ la fẹ́ ṣe sọ̀láàtù júmọ̀ o ẹ mẹ́ta fara o torí kan wọ́n bàjẹ́ wọ́n ṣàṣe dànù. nínú ìgbà wákàtí imam muslim ó ní àwọn ẹ̀sìn jùmọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam idha zalati shams ẹ̀rí eléyà tó ṣe àlàyé kékeré ńgbà tó rùn bá yẹ tàbí. ẹ̀gbà wa mi ìlú fàdísì yìí yẹn ni pé ètò túbọ̀ nàmí wọn látọ̀dọ̀ sálámà yìí náà. ike ìgbà tá a máa ń ṣe sọ̀látùl jùmọ̀ àṣì òun ó ti yẹ tàbí yẹn ni pàkókò òun ó ti tó nígbà tá a bá parí sọláàtì nàtẹ̀tẹ̀ pa olùfẹ́ yìí a máa wá tọ ńbọlòjíwà ńbọlòjíwà ńbọlòjíwà yẹn ni pé kò ní í sí lọ́tàrà. lédè lárúbáwá wọ́n ní òòdì gbogbo nǹkan ṣáájú kóòrùn tó di kó yẹ kárí orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́lì. ṣùgbọ́n òòdì gbogbo nǹkan lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ kárí orúkọ rẹ̀ máa ń di alfẹ́yì yorùbá nínú ìyàtọ̀ ah, ṣáájú àti lẹ́yìn òjì náà gbogbo ẹ̀ ó sì wọ ọkọ tó òjìjí ìpìlẹ̀nu wọlọ́ọ̀mà ṣùgbọ́n lédè lárúbáwá èdè yẹn ti fẹ̀ púpọ̀ jù wọ́n ní kóòrùn tó di pọ́ yẹ̀tàrí vil tọ́ba yẹ̀tàrí tán kọ́ lẹ́yìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ àdìsí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àdìsí tá a fà mú wa tó ní í ṣe pẹ̀lú àkókò jùmọ̀ á. so ìta dì mú ní ìsinmi pé salatul jumu'ah ọ̀dà gẹ́gẹ́ bí lákòókò ọ̀dà gẹ́gẹ́ bí salatul gbòòrò a kì í ṣe salatul zuhur kó tó di pé òòrùn yẹ tàrí bẹ́ẹ̀ náà ni salatul jumu'ah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Gracias. عليكم السلام islam ẹtọ́ wá sí jùmọ̀ sísè ń imam ó wá dé lóde masjid wọ́n fẹ́ sanwó fọlọ́kadà àbọ̀fẹ́ gba chẹ́ńjì lọ́dọ̀ rẹ̀ wọ́n á ń bùkátà láti sọ̀rọ̀ kútúbà sì jẹ́ èèyàn ti bá sọláàtù júmọ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí rákà kejì ti ń lọ lọ́wọ́ lolúwa rẹ̀ so ṣé wàdà sàlù alátán kátó dípá ọ masjid ìmáàmù ti gbórí sókè nírùkú rákà kejì èyí tó túmọ̀ sí pé bàbá tiẹ̀ darapọ̀ mọ́ ìmáàmù nígbà yìí sọláàtù júmọ̀ ti bọ́ ti bọ́ mọ́ àlọ́wọ́ sáà darapọ̀ mọ́ ni àbí ká kú máa lọlé rárá o àgbọ̀dọ̀ máa lọlé nítorí lílọlé mẹ́ẹ̀ á ṣàfihàn wa bí ẹni tí èsè mùsùlùmí torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam wọ́n sì pọ̀ fún wa káwọn àbí tó ti ń ṣe sọ́dá káwọn káwọn gbéra ká máa wòran ìmọ̀ anábì sallallahu alaihi wasallam ṣe rẹ́ni méjì tó dúró lọ́ọ̀kan bẹ́ẹ̀ rí wọ́n á ní lọ mú wọn wá wọ́n parí sọ́lá ẹ̀yin ò ṣe sọ́lá àti rárá alastu ma muslimayn sẹ́yìn méjèèjì ẹ̀ ṣe mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí ni wọ́n làákín kọ́ sọ́lá iná fi rí hàlẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ nípa àti kírun lè ká tó dípa àti ṣe sọ̀láàtì lè ká tó wá alábìlẹ̀ gbọ́dọ̀ tún dá òun mọ́ ẹ bá àti ṣe sọ̀láàtì lè yín kẹ́ tó wá tẹ́ ẹ bá débi náà ti ń ṣe sọ̀láàtì náà bá wọn ṣe. tò torí pé àlùwàlá tẹ wá já ọ̀hún àgbálẹ̀ lọ gbogbo ẹni tó bá ríyàn kí ni wọ́n wì àti lágbájá ti kàfárà àti lágbájá ìṣe mùsùlùmí wọ́n ń ṣe sọ̀láàtì wọn ń lọlé gbogbo èèyàn sọ kódà káfìrí gan káfìrí gan sọ bẹ́ẹ̀ pé ah kí ló dé ẹ̀yin ọ̀ ẹ́ ẹ̀ bá wọn darapọ̀ ni. ilé ìjẹba o torí ẹ báwo láti wá sí á darapọ̀ mọ́ imam ṣùgbọ́n pẹ̀lú àníyàn sọ̀láàtì gbọ̀hùn pẹ̀lú àníyàn sọ̀láàtì gbọ̀hùn lọ́nà tó ṣe pé ńgbà tí imam gba sálámà àwọn parí sọ̀láàtì wa ní lóò náà. kọ́tọ́ pípé kéèyàn kan wọnú mẹ́sítì kéèyàn sì bọ́ sí àyè tí ìmáàmù ti máa ń ṣe sọ́lá kéèyàn sì tahiyatul mẹ́sítì níbẹ̀ àbí ọ̀tọ̀ kọ̀tọ́ kọ̀dá nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ẹni tó jẹ́ ìmáàmù yẹn kó sí ọgbọ́ yìí kó sí ọgbọ́ yìí kí ẹni tó sì wọnú mẹ́sítì náà kó sí ọgbọ́ yìí àsìkò tí wọ́n bá lọ dún bẹ́ẹ̀ tó ń ṣe náfìlà ń bẹ̀ ẹni tó wọnú masjid ó lè lérò pé wọ́n ti bẹ̀rẹ̀ jama ni àìdí àwọn jama ni wọ́n fi bọ́ wájú wọ́n wá tò lẹ́yìn rẹ̀ tòmá tí máa ń bá wá dé wọ́n á rí ti pé lẹ́yìn rẹ̀ wọ́n máa wọ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lè bí wàhálà lè bí wàhálà wọ́n pè ní alifitiyat tòyọ́ da wàhálà gidi lẹ̀ tó ṣe wípé agbára rẹ lè má kà á ma torí ẹ dádúró ní àwọn asáfù wa káyọ̀ náà fi là ń bẹ̀ sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ alaikum salaam. nọ́ọ̀sì ṣe ni tó bá yẹ pé mùsùlùmí bá ní ọ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ obìnrin ó lè sọ̀rọ̀ torí pé tí màá yẹ gan kì í sọ̀rọ̀ àlùlẹ̀ àmọ́ ọkùnrin kí ló ń ṣe nulẹ̀ àríkì sọ̀rọ̀. ṣé mùsùlùmí ló ń tẹ́lẹ̀ náà àwọn lè sọ di kèfèrí nítorí pé ká mú iṣẹ́ ọlọ́run tọ́lọ́ ń ṣe tẹ́nìkan ò lè ṣe ká fi tì sọ́dọ̀ ẹlòmíì kó ń lọ ṣe ọ̀sọ̀ ni di kèfèrí. ìyẹn kíkọ sọ pé àwọn ti ń sọ̀nà ní òjòjú ọ̀rọ̀ wọ́n ti àwọn ní kóró kaṣú àwọn ní òjòjú ọ̀rọ̀ wọ́n ti ó di kèfèrí lábẹ́ òfin ọlọ́ àyàfi kọ́jọ́ pọ̀ ọ̀mọ́ntàn sọ. So tàbá wá sàlàyé fún ọ tó bá kọ̀ láti gbà àdẹ́kù òdì kẹfẹ́rí nù. ẹ̀sìn wọn kí láwùjọ Yorùbá àwọn àgbàgbọ́ kúkúrú pọ̀ wọ́n gba Islam wọn ò gbófin rẹ̀ mọ́ gbogbo olú àwọn kan yẹn ó kọ́mọ̀ lẹ́nu tiwọn tí wọ́n gbà pé àwọn kan lè jòjò ni àwọn tó láyé ìgbésọ́ ọlọ́run lọ́ọ́ láyé lọ́dọ̀ tiwọn náà. mi ò gbọ́ ọ tó ti di ọdún kan. ìwé ẹ̀sán olówó àfọ̀ ìwọ̀sẹ̀sán kankan bàbára kó o kú lórí pọ́ǹsì náà lọ́jà sítọ́ba tí wàá ṣe tọdún kankan padà lé tọ́lọ̀ ń sọ ni pé wọ́n á gbọdọ̀ rọ bẹ́kà àti àti ìkẹlẹ̀ ọ̀pẹ̀ máa ṣe náà tó kú ni gbogbo eléyìí ò ní kankan tó fẹ́ fi ṣe ṣáṣáṣá fọlọ́ ò ní kankan tọ́fẹ́ fi ṣe ṣáńṣá iwájú ọlọ́run tí ẹni kíkọ́ ọmọ sí ọlọ́run tó fi kú táwọn akẹ́hìn tó bá ṣe kíní kẹ́tì tí bàbá yọ gbàǹkẹ́ báyìí tó bá ṣe kíní pé kíní náà. alaikum salaam. kò sí wàhálà kò sí wàhálà ńgbà tí ò ní mímbàrú ibi tó bá ti dúró náà mímbàrú tiẹ̀ tó bá ti dé tá ìdé tó jókòó bẹ́ẹ̀ yẹn anybody tó bá dé màláìka kan ní púpọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé science and technology lè fẹ́ sọ ẹ̀sìn dámẹ́ kò sì rí bẹ́ẹ̀ yẹn kí masjid yẹn ò ní mímbàrú òun á ní tí ìmáàmù bá dé nígbà tí ò ti sí mímbàrú bá sọ pé màláìka kan ò ní ti ìwé kankan yóò ti nà. Aleykum salaam. níbo gan lọ lọ ń bò ló ń tún lọ. ẹ wá sí dóòrù lásìkò dóòrù ẹ sì tí ì lọ ẹ tí ì lọ ẹ dúró di áṣírí kẹtó kí áṣírí náà ẹmu ká ti ṣàlàyé léyìn ó túmọ̀ sí pé tá a bá ti wí ẹ̀yin náà ti gbọ́ yí dáadáa kò nídìí kẹ́ tó máa béèrè rẹ̀ mọ́ náà. àti sọ fún mi pé táwọn ẹgbẹ́ wa ń bí kan tí o tún lọ kì í sábà paṣọ láti kàn so àmọ́ tó bá yẹ kí n sì bẹ́ lórí pé ń lọ ni ní máa ń paṣọ láti kàn náà àmọ́ tí ẹ bá pàápọ̀ náà ẹ̀ sẹ́lọ̀ ní ìtọ́ dáa jù lọ sí náà. kútúbà bàtà wọn ṣe kútúbà lọ. ẹ̀já gbọ́ béèrè yẹn gan àlùwàlá ìmáàmù jẹ́ àlàgbọ́. gbẹgbẹ kìí ṣẹlẹ̀ alákòlá hàn àwọn kan ní pé àwọn ìmáàmù yẹn. èèyàn náà làwọn náà gẹ́gẹ́ bí gbogbo èèyàn yòókù ẹni tó wá sí pèlè èèyàn ẹ̀ríkọ́ lọ́wọ́ bá ń ro èèyàn níbi àti ìyá rẹ̀ àríyìn màsàlẹ̀ ọlọ́ni kàná yàkùlá wọ́n á máa jẹun alimami ibn Kathir rahimahullah wọ́n wọ́n ń jẹun ọlọ́wọ́ bá ń sàmì fún wa pé wọ́n á máa yàgbẹ́ tí ti ń jẹun yọ yàgbẹ́ yọ tọ̀ ọlọ́run fi ń ṣàpèjúwe pé ẹni tẹ́ ń sin jésù ẹ̀ rí nǹkan sìn o ẹni tí máa ń yàgbẹ́ lẹ́sìn ẹ̀wọ̀n pípẹ́ ti yín bọ́tà ni lẹ́yìn máa jẹ́ gbẹ́ yín ẹ̀wọ̀n pípẹ́ kan ní jáde kọ́ márùn sọ́nà wa ní yàgbẹ́ rún gbígbẹ́ bá dùn kan sọ́nà máa ń yàgbẹ́ àbí òye wọ́n wá ń pè wọ́n ń bọ́ òun sìn àsìkò tó ń pè sí ọwọ́ tọ́ílẹ̀tì wọ́n á sọ pé fún mi lọ́mọ fún mi lọ́mọ ṣé ọmọ tiẹ̀ tó wà ní òmójútó náà àbí gbẹ̀ tiẹ̀ tó fẹ́ jáde sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìgbà tí wọ́n wá sọ pé sáà lè má mú èso ẹ̀ gbogbo lè má mú lọ sí kútúbà bẹ́ẹ̀bì ìwọ náà ni má lọ sí sọ́lá àti gbẹ́ngbọ̀n ìṣó ń wá ó so dáadáa ná kó o lọ sí sọ́lá àti àbọ̀ pamara ọmọ báwọn sọ̀rọ̀ ó sì o lè fẹ́ react sọ̀rọ̀ tó tó jáde lẹ́nu rẹ kígbe torí ẹ̀ ló ṣe jẹ́ pé wàá farabalẹ̀ kó tó máa yẹn pípẹ̀sẹ̀ ń wàá yàgbẹ́ dáadáa rẹ wàá tọ̀ dáadáa kódà wàá dorí máa gbọ́n pamara àwọn àga àbí òye yín ọ̀rọ̀ ká ń bá lọ pé ó ti lọ tọ̀ dáadáa ó ti yàgbẹ́ dáadáa bóyá ti ń ṣẹlẹ̀ nu ṣùgbọ́n ìgbà sọ ó béèrè béèrè kan láìpẹ́ ó ní táwọn bọ́ọ̀lù ẹ̀sìn wa mọ̀ ó nígbà tó hàn sálámà tán ó wá lọ tún àlọ́ àlàsì ó tún wá tún kọ́ ọmọ sí ó tún wá tún sọ láti yẹn sí ah àwọn òbí alákòóbá lélẹ̀ torí pé wọ́n máa mà bá sọ láti gbogbo ẹni tó wà lẹ́yìn rẹ̀ jẹ́ torí tí àlùwalá imam tó bá dájú pé kò sí tó sì fi ṣe sọ̀lá sọ̀lá àti tiẹ̀ nìkan kọ́ ní ọ̀dà bàjẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀ tó sẹ́yìn rẹ̀ náà sọ̀lá àti ìbàjẹ́ ó sì súnmọ́ ọ̀rẹ́ rẹ̀ náà máa ṣẹlẹ̀ bóyá tó ọdún mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tètè dún kárùn ó tún lè máa ṣèṣe pé tó ń bá epo declare ipò nso tó ń fa ẹlòmíì síwájú bọ́yá lóyún náà ló máa palẹ̀ mọ́ kóhùn lòun di lè máa mú lọ́la. tó àwọn mẹ́ńtálítì àwọn èèyàn láwùjọ ó lè mú kọjá kí wọ́n ti kó bọ́pọ̀lọpọ̀ tí ń tò lẹ́yìn wọn. tó ń torí délé ká bẹ̀rù ọlọ òpin rẹ̀ nígbà táwọn ará rẹ̀ já ó ti wá sọ̀kalẹ̀ ó ti parí kútúbà kì í ṣe mẹ́jẹ̀mú nípa kó o ṣe parí pẹ̀lú àlùwàlà àlùwàlá lè já ńgbà tó ń sọ kútúbà lọ òpin rẹ̀ nípa sọ fáwọn èèyàn pé ẹ má ti gbé ẹ má ti sèkọ́ ọmọ wọn fẹ́ lọ tún àlùwàlá ṣe mọ́ ń bọ̀ kò sí wàhálà mi. tó tó bá ń jẹ́ pé ẹ ti bẹ̀rẹ̀ sọ́láàt ìlànà àlùwàlá rẹ̀ já tó ìbẹ̀rẹ̀ náà lọ́rọ̀ ra jáde ó sì fa ẹnìkan síwájú kọ́ ọmọ bá sọ́láàt lọ. èyí tó jà lọ́dọ̀ wa ni pé kọ́lọ́ ẹ eh, ojú oyè kan oyè wá ní oyè oṣù oyè wọn jẹ nú ẹsẹ bàtí èso oyè ìdílé yín ìgbé wọn ọjẹ baálẹ̀ kí ni wọn fẹẹ fi gbogbo eléyìí ẹsẹ tó eléyìí ẹsẹ ni ẹsẹ ni ìmàánú gbọ́dọ̀ gbé ọ débi kó o máa ṣe ìmáà yìí kẹta gidi àbí pé ẹni tí wọn jẹ oyè lé wa wọn á fi ilẹ̀ kékeré kí ló yẹ lé kí ló yẹ lé tó ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá yẹ pé pẹ̀lú àmánà làwọn yẹn máa fi ń ṣe imam ẹ̀sìn àwọn èèyàn yóò máa lọ lálàáfíà àmọ́ tí o bá ti sáàmánà ń bẹ̀ àìmọye ìgbà aláìsè solatul Eid lẹ́yìn imam tó lálù àlà àìmọye ìgbà aláìsè solatul Jumu'ah lẹ́yìn imam tó lálù àlà ọmọ pàlọ́ àlá ti jábọ̀ yóò máa ti la láti sọ pé kó fẹ́ lómi iwájú pé kí